obìnrin tí ó ń tẹ̀lé ìlànà nẹ́bì abẹ́lẹ́wà kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wa. tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ akíwa pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ní ìjẹ́jọ́ ètò tí àbí ọ̀rọ̀ tí mò ń al-adab al àwọn ẹ̀kọ́ ẹ̀sìn òun náà ni à ń wo báwo la ṣe máa ń lo ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfà òun ni mò ń bá bọ̀ àmọ́ ní òní àbíníláyìí tààlà máa ń ra yí kúrò díẹ̀ níbi tọ́pìkì tí mò ń bá lọ yẹn lónìí pẹ̀lú ògùn ọlọ́run so tó bá tún yà máa padà tó padà síbẹ̀ tó lè ṣeéṣe kọ́jọ́ pé jẹ́ mẹ́jọ náà máa padà síbẹ̀ so ọ̀rọ̀ tí mo kí mo fẹ́ bí ká gbé yẹ̀wò lónìí òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayẹyẹ ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ìmọ̀ ọ̀rọ̀ tí ó rí àlàyé kó yéèyàn nípa ọ̀rọ̀ ayẹyẹ mọ́wúlìd tó yẹ lè kakú pé ara ọ̀làjú ẹ̀sìn ni tó bá mọ ń jẹ́ ìdájọ́ mọ́wúlìd ṣíṣe tó mọ ipe àwọn kan mọ̀ ní kíní yóò àwọn kan náà ní ọ̀dà so ara pẹ́ nìyẹn lajú ni so èyí tí ó wá jẹ́ ọ̀làjú gidi òun náà ni kéèyàn ọmọ èyí tó jẹ́ òdodo kéèyàn orí dì mú níbi ọ̀rọ̀ torí ètò àdínú yóò sọ̀rọ̀ ní tí àwọn ń gbìyànjú lórí ètò yìí láti fúnra wa òun náà nìkan tó ń jẹ́ òdodo ẹ̀sìn tí anabi sallallahu alaihi wasallam tí ó mú wá fún wa kí a sì mọ èyí tí kò kí ń ṣe ara ẹ̀sìn wa pípé eléyìí à ah, ànábì ò ju eléyìí wá tó ọ̀nà táfi ṣẹ̀kù láṣeyọrí táfi rí ìyọnu ọlọ́wọ́ bá torí bẹ́ẹ̀ ṣe rí gbogbo àwọn tí wọ́n ń ṣe dáwà tó láwọn ń ṣe wá àti ẹ̀rí kò sẹ́nìkan tó lóun ṣe wá àti òní òun fẹ́ pé àwọn èèyàn tí wọ́n ní ìsù òun fẹ́ pé àwọn èèyàn sí hmm, tó kálukú ọmọ wí náà ni pé mo fẹ́ pè yín sí tọ́lọ́wọ́ ọba kọ́dẹ̀ ń tẹ́yìn náà tọ́rọ̀ rẹ̀ ó kílẹ̀ pé ah, ìlànà ìṣù ni wọ́n yìí ń pè àwọn èèyàn sí kí ó sì mọ̀ sọ fáwọn èèyàn pé ó ń pè wọ́n sí ọlọ́run ọba náà ni kọ́lẹ̀ tó gbé ìlànà èṣù lọ́wọ́ pípẹ́ tẹ́yìn bá rí ẹ̀rí pé wọn eléyìí ò ní tọ́lọ́run ọba pé yàn sí kọ́lá ìrísí ẹlòmíì gan ìrísí àáfàá mi gan ó yẹ kó kọ́ ẹni tó ń gbọ́rọ̀ lẹ́ ọlọ́rọ̀ gan ó yẹ kó kọ́ nílà káyì ìtìlẹ̀ yìí ní ẹ̀sìn ah eléyìí ò lẹ́sìn tó pè so mo ní pé àwọn tí wọ́n ń pe èèyàn tó ń láwọn ṣọ́ àti kí ìjọba kíjọba dáa tíjọba ayé bá ti dáa tó a jẹ́ pé ayé ó rọrùn a jẹ́ pé ẹ̀sìn ọ̀dà pé wàá rí wàhálà rẹ lọ́sàn-án lóru wàhálà rẹ lọ́sàn-án lóru lórí kíjọba ọ̀dà nínú ọ̀rọ̀ ìjọba ní ọ̀sán bájà gbogbo ìgbà tó wáàsí náà ni ó ti mọ̀ pẹ̀lú tó bá ti wáàsí lọ sí wáàsí bọ̀ yóò darí rẹ̀ sí orí ìjọba ni tọ́ àwọn kan nù. àwọn kan bẹ tó ṣe pé táwọn bá darí ọ̀rọ̀ wáàsí òun tó bá darí rẹ̀ lọ darí rẹ̀ bọ̀ darí rẹ̀ lọ darí rẹ̀ bọ̀ ibi tí wọ́n darí rẹ̀ sí òun náà ni pé ẹ jẹ́ kí a padà sí the tawhid sí the tawhid pípé tó ń jẹ́ òdodo ẹ̀sìn ọlọ́run ọba ibẹ̀ ni ẹ jẹ́ ká padà sí pípé tó ń jẹ́ òdodo ẹ̀sìn ọlọ́run ọba pípé tó ń jẹ́ tawhid ká jìnà sẹ́bọ tó ń gẹ́gẹ́ ló lè mú wa ìròrí oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi nù tí wọn nígbà pé kárìn jáde káwọn rìn kí káwọn jáde káàkiri kí náà láti rí òdodo ẹ̀sìn tó ẹ wájú gbogbo aká dá wa padà kó kálukú mú ẹ̀rí rẹ̀ wá pé ìwọ tó ní kárìn yẹn ó jìnà sẹ́bọ wípé ìjìnà sẹ́bọ ìsìn ọlọ́wọ́n ọba nìkan oṣó òun ló lè jẹ́ ká rí ìrọ̀rùn láyé àti lálùkè àmọ̀ kílẹ̀ rí rẹ̀ wàlọ́ọ̀hì òun ló rẹ̀ lè mú wa lọ́dọ̀ ọlọ́wọ́n ọba torí íńtánẹ́ẹ̀tì sallallahu alaihi wasallam ṣe láyé nìyẹn káyé ó da kálukì àmọ́ ọ̀dà kí wọ́n tẹ̀lé lánàá rẹ̀ kì í ṣe ìjọba lànàbí wa béèrè fún ìjọba wọlé tọ̀ ànàbí lẹ́yìn ìgbà tí ẹ̀sìn ọlọ́run ọba fẹsẹ̀ múlẹ̀ ni tó ibi tí mo ń gbìyànjú láti lọ ni pé ọ̀rọ̀ maulit nínú ọ̀rọ̀ ẹ̀sìn tí yẹn gbọdọ̀ gbọ́ yé ni torí ó lè mi lè máa wọ pé tó fẹ́ ni á máa sọ torí àwọn tí wọ́n ń ṣe wọn ò jáwọ́ kù ní tó bá tó kí wọ́n jáwọ́ lásán ni wọ́n tó wá ń pèpè sí wọ́n tó fi ń rinlẹ̀ pé bí ẹni tó bóyá ìlànà islam rẹ pé islam wà gẹ́gẹ́ ni tó ọ̀rọ̀ yẹn wá dà gẹ́gẹ́ bí tí wọ́n bá wo ìfesítọ́ lọ láàrin firaun àti nàbí Allahi Musa nílò àfàmọ́ ní pé tí olódodo bá dákẹ́ òpùrọ́ yóò sì pariwo yóò sì borí rẹ̀ yóò sì sọ́ di òpùrọ́ láyé tó olódodo bẹ́ẹ̀ ni dákẹ́ o irú ẹ̀ firaun ń sọ fún nàbí Allahi Musa alayhi salam nínú sọ́rọ̀tò rọ́fíọ̀ tábàlọ́ wáyà 26 ọlọ́wọ́ bá ní àwọn qala fir'aun dharuni aqtulu Musa waliyad'i rabbahu inni akhafu an yubaddila dinakum aw yudhhira fil aw an yudhhira fil ardi fasad yẹ́rì fir'aun ní ẹ̀yìn èèyàn ọ̀dọ̀ Musa yìí wá súnmi báyìí yẹ́rì pé Musa ń ṣe mọ́jú káwọn èèyàn mọ́ gba ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba má tó fìlànà wa ni a ah, mo ṣe tán báyìí akitulu musa máa pa musa ni ṣẹ̀kọ́lù mìíràn láwùjọ yìí náà nìsí kankan lágbára kó ló wọ́n pa ẹni tí ń ta ko mọ́lúdì ni náà lẹ́fi gbẹ́lú mi yóò ní kò ní dá afẹ́ńtọ́ wa ní atọ́mọ̀tẹ̀ mọ́lúdì yóò bẹ́kùn abẹ́ńtọ́ wa ní atọ́mọ̀tẹ̀ mọ́lúdì àbà kò nídìí kò nídìí èpè rárá so àwọn afáà yẹn wọ́n fi làákàyè àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ṣeré wọ́n fi làákàyè wọn ṣeré ẹnìkan kọ́ àwọn kan jọ ń jò ní wọ́n fi làákàyè àwọn èèyàn ṣeré ó ní àwọn kan ní àmọ́ ṣe mọ́wólídì wọ́n ní ànábì ọ̀rá yìí ṣe mọ́wólídì ni torí ogun tánàbì ń jà á pọ̀ à àwọn èèyàn ti tó hó what best what ah ah la ilaha illallah so ó jẹ́ pàrọ̀ yẹn ṣe ya aláìní wò yé sí ọ̀rọ̀ báyìí ìdàkọ̀ anábì sallallahu alaihi ti ń kírun tí ogun òjò ọwọ́ kírun kọ́ra bọ́ wà lójú ogun gangan anabi ó tún kírun tá a mọ́lúdì náà bá wà ń bẹ̀ ni anabi ó ṣe mọ́lúdì tapẹ́ sìn bá ní ń fi gbé kọ́kọ́ anábì ó ṣe anábì ó ṣe tí wọ́n ń lójú ogun yóò sì ogun yóò sì kírun anábì ń ogun láàrin ìgbà tí ń jagun eid láàrin ìgbà tí ń jagun yóò lọ àárín ìgbà tí ń jagun ń bímọ áá ah, ah. ẹ wọ́n ti ń fìlà ká yìí wọ́n ti sọ yín dárin dè báyìí nítorí ọlọ́run ẹ̀yin èèyàn ẹ̀yin náà tó ń rẹ ẹ́ẹ́ẹ́ẹ́ẹ́ à wọ́n náà kọ́ mọ́ sáà ṣàánú fún wa o tó o ní pé ẹ wo Fáráò ó ní zaruni aqtulu Musa ó ní mo fẹ́ pa Musa báyìí ni kódà waliyad'u rabba kó bẹ ọlọ́run ọba rẹ̀ kó mọ̀ jẹ́ rí òun pa ọ wá ní ẹ̀ mọ́ tí mo fi fẹ́ pa á inni akhafu an yubaddila dinakum ìfẹ́ kọ́ ba ẹ̀sìn yìí jẹ́ ni o kọ́ má da ẹ̀sìn rúmọ yín lọ́wọ́ ẹ̀wọ̀n kan so ìyẹn ń sọ fún ìyẹn ń pè rẹ̀ lọ́lọ́run ó sì ní káwọn èèyàn máa pè ń lọ́lọ́run ó sì sọ pé sínú so àdébùmọ́ tó wá ń sọ pé ìfọ́ ọlọ́run ọlọ́run ọba tó dá ọlọ́ ọlọ́run tó dá sẹ́mọ̀ tó dá ilẹ̀ lọ́lọ́run ó sì bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tó wá bẹ̀rẹ̀ ìjà wọn lóun ọ̀pá wọ́n ní ẹ̀rú ń bà wọn pé eléyìí ọbẹ̀ ẹ̀sẹ̀ jẹ́ ni o àwọn yóò bẹ̀ sọ̀rọ̀ àwọn ayé yóò bẹ̀ sọ̀rọ̀ fil ardil fasad àbí ah ìbàjẹ́ ni musa wọn fẹ́ lórílẹ̀ ayé o ẹ̀ nǹkan bíkẹ́ ọmọ ni wọ́n fẹ́ bẹ́sìn jẹ́ ni wọ́n tán ni àwọn ọ̀sẹ̀ mọ́lúdọ́ fẹ́ bẹ́sìn jẹ́ ni wọ́n tán takun ọ̀nífẹ́ anábì ni tó bí aláwòsí ṣe máa ń sọ ọ̀nà bẹ́ẹ̀ tó bá fẹ́ jogún kógún bí máa ń wá ìtàn títàn káàkiri nù ẹ̀wọ̀n ẹ̀wọ̀ fẹ̀rẹ̀ àwọn ọ̀nà ìfẹ́ àyà Kùránì là ń kà fúnra wa yìí o tó wà tó Ghafir àyà five twenty six tó ká lọ lè so eh, ọ̀rọ̀ maulid ẹ̀rí àwọn tó ń ṣe ó clear wallahi ẹ̀rí àwọn náà sọ pé ànábì ò ṣe náà wọ́n fi ń wá àwọn àwíjàre oríṣiríṣi pé n tí ò má nàbì ṣe nì n tí ò má nàbì ṣe nì so àwọn àwíjàre káwíjàre kọ̀rọ̀kọ̀rọ̀ so tó a pẹ́ ọlọ́run ni bó ṣe lè wò káyé ò fún tó ànábì ò ṣe ànábì ò ṣe so àwọn ọmọ mi pé ní tí a bá ti mọ̀ọ́rọ́ gbọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n sọ pé ànábì ò sí wọ́n láwọn sọ̀hábà náà wọ́n láwọn sọ̀hábà wọ́n ń ṣe fatihu káàkiri àwọn náà ń jagun àwọn náà ń fọ́ ìsìláàmù ká ní òsì kan ṣe mọ́lúdì ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn náà ò sí báwọn náà ń tirun wọ́n ń gbàwẹ̀ wọ́n ń yọ zakat kódà wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́wọ́ bá wọn wọ́n ti ṣe mọ́lúdì ṣe mọ́lúdì ní wọ́n ti tẹ̀díwìn wọ́n ti tẹ̀díwìn hadith hadith oní òsì oní wọ́n ti tẹ̀díwìn rẹ̀ náà ni náà ni wọ́n fi rọ́jú tù ṣe mọ́lùdì so ìtumọ̀ rẹ̀ nípa àwọn àyèmọ̀ ló ṣe mọ́mọ́lì mọ́lìkì kò gbọ́ oníyẹ́ mọ́lùdì rí ṣáfì yìí kò gbọ́ rí Abu Hanifa wọn gbọ́ rí bákan náà Imam Ahmad bin Hanbal aleyhim rahmatullah gbogbo wọn gbọ́ rí so ìtumọ̀ rẹ̀ nìyẹn o ìtumọ̀ rẹ̀ nù tọ́ kí ló wá dé tẹ́yìn wá ń ṣe mọ́lùdì àbíbá wa ni mọ́lúdì ṣe wá dé gan-an sọ mọ́lúdì ògbọ́n tó bá lè lè kà nípa rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tí ń jẹ́ ayẹyẹ mọ́lúdì ní ọgọ́rùn-ún mẹ́rin ọdún four hundred years àkọ́rùnmọ́ra rẹ̀ lẹ́yìn ìgbà táwọn ẹbí lọ tán náà lẹ́nu kankan jòkó ló jẹun yóò bá kété àwọn wo ni àwọn làwọn fàtúmíyà sọ àwọn ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ àwọn ṣíà ní kọ́ńtà náà ti kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ so wọ́n máa ń ṣe mọ́lúdì márùn-ún máa ń ṣe wọ́n ṣe mọ́lúdì Ali ibn Abi Talib wọ́n ṣe mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam wọ́n ṣe mọ́lúdì Ali ibn Abi Talib wọ́n ṣe mọ́lúdì Fatima wọ́n ṣe mọ́lúdì Hasan àti mọ́lúdì Al-Hussein so nígbà fi bẹ̀rẹ̀ nu wọ́n lọ lè ń hun àwọn ọjọ́ kan kí ọjọ́ bíi Ali ọjọ́ bíi Fatima rè ọjọ́ bíi Hasan rè ọjọ́ bíi Hussein níjọ́ ìlú wa fi ń ṣe àyẹ̀wò ayẹyẹ àwọn takọ́ bẹ̀rẹ̀ rẹ̀ nu lẹ́yìn ìgbà yẹn tí kìnìyàn di pé aburú yìí tí ànábì ọmọ táwọn sọ̀hábà ọmọ yìí tó di pé wọ́n fẹ́rẹ̀ fẹ́ fẹ́ máa tàjẹ́jẹ díẹ̀ ẹni tó jẹ́ khalifa alhakim billah ẹsẹ̀kẹsẹ̀ lọ́wọ́ lóní ah, ẹ̀tọ́ kìíní ó pàṣẹ wọ́n ti dá ẹ̀yẹ mọ́lódé rẹ̀ dúró lẹ́sẹ̀kẹsẹ̀ tí ẹ dá dúró àfẹ́ gbọ́ kẹ́nìkan kan ṣe má pẹ̀lú àṣẹ ìjọba tòkí ni dúró bẹ́ẹ̀ náà so ọ wá lọ bẹ́ẹ̀ títí kò sẹ́ni tí ń ṣe mọ́ so wà tó tún di alqarnu rabi' tó tún di seven century lẹ́yìn ìgbà tánábì kú tán ọgọ́rùn-ún méje lẹ́yìn ìgbà tánábì sallallahu alaihi wasallam tó dá ìláyé tán náà tún ni ọba kan náà lọ́ba tó ń dalẹ̀ ní Cairo again òun ló wá ẹ̀rọ ń pè ní al òun ni Abu Sa'id òun ló lọ lè

so n tó kílẹ̀ sí wa ni pé ọlọ́run jẹ́ kó yí wa ní alukur'an kíkẹ́ anabi sallallahu alaihi wasallam tẹ́rí in tuti'uhu tahtadu in tuti'uhu tahtadu tẹ́ẹ̀bẹ́ ilé ń tẹ̀lé ìlànà rẹ̀ wàláhì ẹ mọ̀nà ẹ kí ni ìlànà rẹ̀ ìṣẹ̀sìn ọlọ́run ọba ìdúró ọlọ́run ọba ẹ̀sìn mú pariwo nígbà tó fi wà láyé ní gbogbo ànábì àmọ́ pariwo ike iṣẹ́ rí mo ti gbé ẹ̀sìn wá fún yìí ẹ gbọ́dọ̀ yí padà o bó ṣe wà náà ní kẹjú kó wà ọ̀nà tí ó mú yín ṣorí rere léyìí o èmi gangan kọ́ ni ń sọ èmi gangan kọ́ ni ń mu wá lẹ́yìn sẹ́lẹ̀ àná ọbẹ̀ délà omi ń kọ́ yìí ní ilé yìí gẹ̀kẹ́ padà ń bẹ̀ tó bákan náà wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha èmi ò lọ́rọ̀ ọ̀fẹ́ ẹnu tí wọ́n fẹ́ sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí tí ìbá ṣe ń tọ́lọ́ bí mo ṣe wá gbé wá fún yín yẹn òun náà ní kẹsì máa ṣe ẹ máa yí padà wàlá ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam tẹ bá bí àwọn tí wọ́n ń ṣe mọ́lìd nítorí ló tẹ̀ ń ṣe mọ́lìd ànábì báyìí pẹ̀lú mi ti ẹ̀ débi pé ẹ̀yẹ kíni nǹkan ọ̀dà ẹ̀ wo gbogbo àgbáláyé náà ṣe ni ẹ̀rì sísì mẹ́ta gbogbo àgbáláyé kọ́ ní ṣe jìnnà so gbogbo ayé ni wọ́n ń ṣe mọ́lúdì ní Saudi ò ṣe àbí so ó ní pé àwọn ibi tó dodo ẹ̀sìn tó wà náà nìyẹn kódà báwọn náà bá wà láà ń ṣe jẹ́ tó sọ fún ọ kódà bí Saudi ń ṣe wàláì Saudi kọ́ ni nìzánù ẹ̀sìn tó wà o Al-Qur'an Sunnah tó bá ti ń tẹ̀lé ẹ̀hẹ́ àwọn ẹ̀dẹ́gbẹ́ àwọn ìtọ́lọ̀ ń wílẹ̀ ni wọ́n ń tẹ̀lé o tó tó bá sì tábàdí pàmò bá yapa fẹ́ràn eléyìí ti yapa sí ti tó mẹ́nu Al-Qur'an àti Sunnah Nabi sallallahu alaihi wasallam so kí èèyàn pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ yìí ṣe nǹkan ìyẹn omi nì ìyẹn omi nì ìyẹn so pé èèyàn wà lórí òdodo so òun ni pé tó kàn sí njòdodo ni pé alḥaqu ma wafaqa al-kitabu wa sunnah n tí njòdodo ni pé ní wàá ṣe dédé al-Qur'an tó ṣe dédé hadith Nabi sallallahu alayhi wa so àwọn tí wọ́n ń ṣe tẹ́ bá wọn sọ fún wọn pé ni ń ni tẹ́ ẹ ni tẹ́ ẹ gbọ́kànlé kí ni tẹ́ sí ànábì ló bá wọn débẹ̀ hmm. ṣe tí wọn bá wò ó lódodo pé ṣé ìfẹ́ ànábì ni aláìfúra náà ló padà rí kẹ eh, ìfẹ́ ànábì kọ́ lélẹ̀ yìí ṣe bá a ṣe lè láàrin ẹ̀ lọ́kàn kéèyàn orí pé ìfẹ́ ànábì lélẹ̀ yìí ó sì rọrùn kéèyàn orí àwọn trees kan nínú pé ah ìwọ yìí iṣẹ́ ànábì kọ́ ló ń ṣe ṣẹ́ni kíni kan mẹ́ta àwọn yẹn máa ń sì sọ wọ́n sì máa ń sí ó ní oníkálukú àníyàn tó bá fi ṣe nǹkan tí ẹ ní o ìrọ o nǹkan tó bá jẹ́ nǹkan tó wà nínú ẹ̀sìn ọlọ́run lèyẹn máa ń fà níyàn rí ṣe àwọn èèyàn ń ṣe àdìsí yẹn lò àdìsí yẹn kò lọ níbi ọ̀rọ̀ bídà tó bá ti ní àdádálẹ̀ nkíní yìí kọ́ wá ní ẹ àdádálẹ̀ wọn àmọ́ ìnámọ̀lẹ̀ àmọ́lù bí nìyá àti àdádálẹ̀ ńlò tọ́ o ànábì òsì àmọ́lọ́wọ́ wà níyàn rẹ̀ pọ́fẹ́sẹ̀ lọ́run ni àìrọ̀ o àbí ibi nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ máa fíyà kí wọ́n ṣe zùnà nìkan wá ní ìnámọ̀lẹ̀ àmọ́lù bí nìyà àti àníyàn mi ò ṣe zùnà àmọ́ mo ní nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ ni àbí èèyàn mutí wá ní ìnámọ̀lẹ̀ àmọ́lù bí nìyà èèyàn jalè kó ní ìnámọ̀lẹ̀ àmọ́lù pé àníyàn mi tí mo fẹ́ kọ́ mọ́sálásí wọn lọ lè ń jalè wọn lè ń lu jìbìtì so ṣe hàn pé àníyàn rẹ̀ àníyàn lọ́mẹ̀ o

àwọn ni ní irọ́ ní fífẹ́ ànábì kan ní ìdààmú rẹ̀ ẹ̀rẹ́ lómi ìfẹ́ ànábì ní ìdààmú rẹ̀ yóò lọ ti pósà yóò wá fi bàbá rẹ̀ sí yóò fi bàbá bàbá rẹ̀ sí yóò fi àfá rẹ̀ sí yóò fi àfá àfá rẹ̀ sí náà ara rẹ̀ náà sí ìyẹn wú kẹ́ńdẹ̀ kalẹ̀ ìyẹn ní rágàdà ìyẹn Eri ọlọ́run bá ní in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah tó ni ànábì ṣe ẹ̀hẹ́n ìwọ yẹn ni ẹni tó nífẹ̀ẹ́ mi lóòótọ́ tí ẹni tó ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó ètò bá ànábì ṣe ń ṣe ṣe ẹ sì rí àwọn ọmọ tí ń tẹ̀lé wọn tán jẹ́ àwọn ọmọ kéwu wọn wọ́n sì mọ ti bí wọn gẹ́lẹ́ wàláì wọn ò ní yapa ìlànà wọn ẹ dákun so kí ni wọ́n làwọn ṣe wọ́n làwọn nífẹ̀ẹ́ bàbá yẹn kódà ohun wọn wọ́n sì máa lo ohun bàbá yẹn gẹ́lẹ́ tó bá sì rí pẹ́lú mi ti fẹ́ lò bá mi ní o ti fẹ́ bàbá ohun yìí jẹ́ o pé à ah, ń ti da ohun yìí rú so ilé láti mọ̀ pé ìlànà Nabi sallallahu alaihi wasallam ẹni tó bá mọ̀ pé òun fẹ́ràn rẹ̀ lóòótọ́ ìlànà yẹn lọ́mọ tán o sì ní dà nǹkan míì lẹ̀ o ní dà nǹkan míì lẹ̀ torí pé wọn kì á ìlànà tẹni yìí wọn náà la fẹ́ yé so àmẹ́ni yìí àwọn iṣẹ́ là ń fẹ́ ṣe àwọn fẹ́ràn ànábì wọn lọ lè fi nǹkan tá ànábì ṣe wọn lọ lè ń dá mọ́lódì kalẹ̀ ẹ̀ ń ṣe mọ́lódì tó wá ní ẹni tí ànábì sọ̀rọ̀ ọ̀sán ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ o ìfẹ́ kọ̀ọ̀n ìfẹ́ kọ̀ọ̀n so tó bá ti wá ní pèsè ẹ̀hún náà nítorí pèsè ẹ̀ bá wà lódodo lóòótọ́ ní tí ó ju ìfẹ́ yẹn ni pé máa tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam tó náà ni tó bá kan náà wọ́n tó ní táwọn fi ṣe mọ́lúdì ni pé àpàtẹ ní bídíà ni anabi àgbọ̀ bí táwọn fi ní ẹ má ṣe mọ́lúdì rí àgbọ̀ rí anabi ńlá tàṣítẹ́fì lórí mọ́lúdì ẹ má ṣe mọ́lúdì ní ẹ̀rẹ́rì balabala kíńbùlà anabi ti ní ẹ má ṣe mọ́lúdì ẹ mú wákárì ibi táwọn mú fún ọ náà ni pé níbùlà anabi ti ní ẹ má kí ẹ má rí là ní mẹ́jọ kẹ́nìkọ́kẹ́dé nìkan wọn lóhun kí ẹ má mẹ́jọ kán ní kí ló dé kó ní anabi ní àwọn kí mẹ́jọ tàbí kẹ́nìkan ó dé kó díjọ́ ìdì ní ọdún níjọ́ ìdì níjọ́ níjọ́ ọdún kó pèrún kó pèrún níjọ́ ìdì kẹ́ni kí ló dé kó ní ẹ̀ẹ́ sánẹ́bí làwọn pèrún níjọ́ ìdì ni so ṣe ọ̀pá nẹ́bí yìí pèrún níjọ́ ìdì kó tó kẹ́ ìdì so kí wọ́n á ní èmi ó pèrún irú ẹni ìyá sọ pé ah, àwọn èèyàn pèrún ànábí ò pèrún so bẹ́ẹ̀ náà ni ànábí ò ṣe mọ́lúdì mo yèé ṣe torí eléyìí láyé ń sáfì ìntánẹ́bí ọba ti ní a ṣe nínú ẹ̀sìn tó dá fọ́mọ ìdá ènìyàn tó jẹ́ mùsùlùmí gidi tó fẹ́ jẹ́ mọ́láyé ọmọlẹ́yìn ànábì lódodo òun náà ní kó náà máa ṣe é tó àwọn tí wọ́n wá ń sọ pé kí lẹ̀ ń wá ní ìdìmọ̀ olè nínú amú bí ẹ̀rí wọn méjì wá nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n méjì wá péré ọ̀rọ̀ tí wọ́n méjì òun ni pé wọ́n ní ànábì sallallahu alaihi ìjọ tá nàbí ikú gangan lọ tó gbogbo yẹn lọ léwádìí ẹni tó bá sì rí pé irọ́ ni mo bá pa sẹ́ni yẹn bá mọ ìjọ tá nàbí ikú kó fìfì rinlẹ̀ fún mi pẹ̀lú gọ́lọ́ yín fún mi ten thousand naira tó yàtọ̀ sí tí ì bá ṣe ìjọ kejì lánàá Rabiul Awwal Rabiul Awwal tá wà yìí twelve rẹ̀ náà lànàbí sọ̀rọ̀ sọ́lá mu jáde láyé ó ti jẹ́ pé ọjọ́ ìlẹ̀yìn wálé yìí wá ń ṣe ọjọ́ ìbí ànàbì sọ yẹ kẹ́ ayẹyẹ ikú ànábì náà lẹ́ ń ṣe tó wá jẹ́ pé ẹ̀rín ìjọ ẹ̀ ń ṣe pátí pànábì kú ó jáde láyé náà ni so èyí jẹ́ nǹkan gbòógì sọ káwọn èèyàn kíyèsí nípa àwọn ọmọ olùdíje nàbí sọ àní twelve rọ̀bíùlẹ̀ awọ́ẹ̀lì lẹ́la nẹ́bí sallallahu alaihi wasallam lẹ́la nẹ́bí jáde láyé ìjọ kó jọ̀rìn lẹ́yìn lẹ́yìn ń ṣe ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ tẹ́sí mọ̀ pé àwọn èèyàn àwọn tí wọ́n gbé kinní yìí wá àwọn ọ̀tá àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n fi yí ọjọ́ yẹn padà so ìjọ tá lẹ́bi sọ̀nà sọ́nà ìjọ tó ń di gẹ́gẹ́ ẹ̀ lè rí ẹ̀ rí kò sí pàtó ọjọ́ òun akẹ́mọ̀ pé inú ọdún amil fail inú ọdún ìlú awọ́lẹ̀ àmọ́ kì í ṣe jọ́kejìlá kí ló tẹ́ mú jọ́kejìlá pé jọ́hún níjọ́ mọ́lúdì àmì ẹ̀rọ sọ̀lọ́ ọ̀rẹ́ sọ́nà tó ẹ̀ tó wá wò kíní yìí wọ́n ní sọ wá ní pé ẹ̀ ìró igbó lẹ́ ti so ẹ̀sìn tí kẹ̀síyà tí ò ní pé bó ti practice ẹ̀ lélẹ́yìí bó ti ṣe lélẹ́yìí bó ti demonstrate ẹ̀ so ọ̀nà oríṣiríṣi ibi nínú láì tààlà tí ẹ jẹ́ kí wọ́n gba fọ́ọ̀lù bẹ́ẹ̀ àlérí kọ́ọ̀lù gbà ẹ́ ẹ̀sùn ká gba kọ́ọ̀lù bẹ́ẹ̀ zero eight one zero eight five zero one three seven fún àtàbá ní ìbéèrè bí a lè rí ọ̀rọ̀ tí mo ń sọ so ẹ ọ̀ya ẹgbẹ́ ẹ bá gbé ẹ bá gbé ẹ zero eight one zero eight five three zero one three seven ẹ̀rọ wọn ni kọ́ọ̀lù kan náà lágbé àjò tọ̀ ẹ̀rọ lam aleykum salaam aleykum salaam ń dáyé náà. Mm mm. kẹ́ iṣẹ́ rí ọjọ́ tọrọ àánú gbogbo ọjọ́ ayé làmọ́ tọrọ àánú fa gbogbo ọjọ́ ayé làmọ́ tọrọ àánú kí ló dé péjọ múlù níwà níwà níwà tẹ̀sífáì níwà tẹ̀sífáì ọjọ́ àánú rẹ̀ sí kó ló ṣe báwọn. so mọ ṣàánú yẹn ní gbogbo ọjọ́ ayé kó mọ̀ jẹ́ péjọ múlù ní ànábì sọ̀lọ́ sọ́lá àmì tó yẹn ìfijọ́ tó ń fijọ́ ànábì àlọ́jọ́ òkú ọjọ́ òkú ànábì ní sẹ́ẹ̀ ọjọ́ òkú ànábì tó nam alaikum salaam.

sùtáwọn náà bá ní pé ọjà o bí ahẹ́ àánàfẹ́ máa rántí ọjọ́ ìbí ànábì máa gbà wí mọ́ndé mọ́ndé ẹgbẹ́nu súnmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ ṣe mọ́lẹ́dí ànábì tó lọ́n kó ṣe àlùfọ̀ àbí ní láìsí àlàfọ́ àtàwọn pè ní lẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine. ọ̀tá sọ̀rọ̀ mi ń dágbére kí asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.